أعوذ بالله من الشيطان الرجيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم Yeah. àlékún gẹ fẹni títí owó olójúlọ nínú ẹ̀dá ọlọ́run àmẹ́dùn Muhammad ọ̀rá ní ìyàwó sọ̀hábà abẹ́ kójọ ìfọkànbalẹ̀ eléyìí tí máa jẹ́ kéèyàn olójú ráàyè ṣètò ọlọ́run ṣàlékún rẹ̀ fún wa ìmáàlì tí máa jẹ́ kéèyàn ojú tuntun téèyàn máa fi lékún nítẹ̀lé tọ́lọ́run mọ́ṣàtúnṣe fún wa ọlọ́run kójọ mẹ́jẹ kí á máa padà sí abúlé orí ẹnu ọ̀la fún wa. atọrọ àlékún ìkẹ́ àlékún ìkẹ́ fún wa dábọ̀ Muhammad sọlọ́lọ́rọ̀ àlejò sọlọ́ àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé púpọ̀ náà rẹ̀ sálẹ̀ kí a bò ti dé abẹ́ àtẹ̀mí àtẹ̀yìnmọ́ ìwà kó nù kẹ́nu ọ̀nà. níbi tí abátẹ́sírì àkọ́hán dé òun náà ni ọ̀kan nínú àwọn àyà súrà mẹ́ta tó gbẹ̀yìn àkọ́hán kẹrì níbi títò kì í ṣe títò kalẹ̀. هناك فرق بين الترتيب النزول والترتيب المصعب títò tẹ̀léra wọn bó ṣe sọ̀kalẹ̀ ọ̀tọ̀ nìyẹn bẹ̀tẹ̀ ọ̀tọ̀ ní títò bí wọ́n ṣe tó sínú kíni sínú Al-Qur'an ní ìbámuta àgbà pé títò yẹn Ànábì sallallahu alaihi wasallam náà ló fún àwọn sọ̀hábà ní directives tí wọ́n tó bẹ́ẹ̀ ó dẹ́ tó ó dẹ́ ó bójú mu gẹ́gẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ apá kan sọ fún wa bàbá rí káfọ́ pé lórí rẹ̀ bá ní àbárí náà sọ hábà tó wà láwọn tuntun àmọ́ ìtukọ̀ sọ hábà jẹ́fẹ́ tọ̀wọ̀ kí dé wá yìí látọ̀dọ̀ sáà látọ̀dọ̀ àdàbọ̀ Muhammad àtúwárí pé títò rẹ̀ yẹn náà ó ní í ṣe pẹ̀lú ẹ̀rìndínláṣọ̀ Quran the miraculous way àti miraculous things àti miraculous content nínú Al-Quran tòlọ́pọ̀lọpọ̀ sóra yẹn ẹ̀rí pé wọ́n máa parí ara wọn wọ́n máa tẹ̀lé ara wọn dẹ̀ nípa mu sùtá sọ wípé kí ni àwọn mùnàfàdàt àwọn ìbáṣe tí ń bẹ láàrin súrà tó ṣáájú àti súrà tó tẹ̀lé tó túmọ̀ sí wípé ìsọkalẹ̀ rẹ̀ àti títò rẹ̀ pẹ̀lú màlátọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni àríkè súratul masad eléyìí tí a kà sáájú ó ní í ṣe pẹ̀lú àwọn tí wọ́n fọwọ́ kan personality àgbà Muhammad pàtàkì jùlọ ọkù rẹ̀ eléyìí súrà ẹjọ́ pé wípé ìjẹ́ ìbátan kò lè jẹ́ tó lè wúlò fún yàn tí ò bá ti ìjọ máa bẹ lórí tẹ̀lé tọ́lọ́. máa wí pé abúlá abala hakiam tẹ́lẹ̀ bó ṣe jẹun fúnfà mẹ́gbàá muhammadu ìjẹ́ àìgbà fún ìsìláàmù rẹ̀ ìyẹn ò túmọ̀ sí pípọ́ bá dẹ́nà má rí díẹ̀ sí rẹ̀. sùláàmù máa bẹ kó jọ gbogbo tí yóò jáde lára wa àtàwọn àbátan wa ṣe wọ́n ní olùgbàgbọ́ òdodo àwa náà tó jọ má jẹ́ ká máa padà sí aburú. torí àsìkò sóra tí ó kàn tí a fẹ́ àtàwọn tó tún tẹ̀lé òun náà ní súrọ̀tì al-Ikhlas súrọ̀tì al-Ikhlas tó jẹ́ pé ní maqasid al-sharia àwọn àwọn ọba adẹ́gbà torí ẹ̀ sọ Islam àbí al-Qur'an kalẹ̀ ọ̀kan ní súrà ìkó nínú ẹ̀ sábà ń sọ̀rọ̀ fún wa nínú al-Qur'an táwọn olùdó ń sọ̀rọ̀ pàdọ́ ìlú súwà pàdọ́ ìlú súwà àwọn ọlá ní bẹ pẹ̀lú àwọn súrà al-Qur'an nínú súrà tó lọ́lá jù ní Al-Qur'an wo ni súrà tó lò tabayọ Fatiha amúkíni súrà tẹ̀lé kíláàsì. àwọn olùmọ̀ẹ́ni ọ̀pọ̀lọpọ̀ súrà ní Al-Qur'an làwọn yẹn mọ́ àtàkì ọ̀la mọ́ pé tí yẹn bá lè kàyà fún mẹ́ta tó ti tó bá lè ka káàsì mẹ́jọ tó bá lè ka múlùkù márùn-ún kankan tó bá lè ka wákì àlálẹ́ làwọn èèyàn mú ẹ̀bà wá tó pọ̀ wá lórí wọn. súrà tó ní wàdọ́ọ̀rì Allah invites us to quote Surah Al-Kiniyah, Surah Al-Ikhlas, the riwayat as-sahiha. Tó sì ní àwọn ẹ̀dá wa tó di ẹ̀ mọ́lẹ̀ ni ìpínlẹ̀ àkọ́kọ́ tó sí. Tó tábà wọ súra yẹn láti bẹ̀rẹ̀, n ta kó lọ́la ni tí tábà ní àyàwó ló tóbi jùlọ náà Al-Qur'an, ààzọ̀mọ̀ àyàtul Qur'an, àyàtul Qur'an. Àyàtò tóbi jùlọ nínú Torí torí pé àyà yẹn sọ kankan nípa ẹnu ìwé ọjà kí ìròyìn ọba Allah subhanahu wa ta'ala the same thing náà ni kí ni Suratul Ikhlas Qul huwallahu ahad so nínú ọkọ rẹ tó gbajúmọ̀ tá a máa sí òun náà ni kí ni Suratul Ikhlas àbí bẹ́ẹ̀ nínú sóra tó wà lóko tó pọ̀ jù lómi bẹ̀rẹ̀ wọn yàtọ̀ sọ ilé ha pé ó ní ọkọ tó kọ rẹ pọ̀ apá kan náà àwọn olùmọ̀ ní ọkọ rẹ lé ní sèyẹ ló fà tábà táwọn ẹ̀rọ kó súrà ló kọ kan súrà kan ló kọ kan ẹ̀wọ̀n tí wọ́n tẹ̀lé fàtà ọ̀nà aláwọn kọ sábà gbàgbà ní gbogbo kìtà fàtà àtẹ̀lé kìtà tó bíyẹ tó bẹ́ẹ̀ ni súrà yìí òun tó kọ tẹ ẹ̀kọ́ ju súrà tẹ̀lé fàtà lọ ó kọ tẹ̀ ẹ̀dẹ́gẹ́ ni ó pọ̀ ju fàtà lọ tó ìyẹn wà nù ọlá tí Allah subhanahu wa ta'ala tó kó sínú súrà yìí torí kí lórí ìròyìn ọba Allah subhanahu wa ta'ala òròyìn rẹ̀ nìkan kódà kò sòròyìn àlẹ́bí rẹ̀ gbèlè bí ó lọ́wọ́ yẹ kí ni o yóò sọ̀rọ̀ yìí nípa àwọn màláìkà àbáwọn òṣìṣẹ́ ní súra súra tẹ̀lé fúlàsì ìyẹn ló fà tó kọrẹ́ tó pọ̀ tábà padà àwọn olùmọ̀nìwó kọ tí jẹ́ ó ń jẹ́ súra tó tẹ̀kùrì súra tó tẹ̀kùrì àtò ó sọ ó sọ pẹ̀lú kéèyàn jà rádà kan ká sẹpẹrẹtì pé kò jọba ẹyọ papọ̀ ká tó wá sọfún wa máa pè ní súrátù tawhid súrà kìíní ìmọlọ́ọ̀nù kan wọ́n máa pè ní súrátù najat súrà wọn láti súrátù najat súrà ọ̀là wọ́n máa pè ní súrátù náàrí àwọn máàrífà súrà téèyàn máa fi ìmọ̀ ọlọ́ọ̀ àtàwọn ọkọ̀ bẹ́ẹ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ táwọn olùkọ́ sọ tí wọ́n lé ní ogún lórúkọ ẹ̀ tọmọbìnrin sọ́wọ́tò kọ̀ṣọ́ṣà tó ó kọ ẹ̀ pọ̀ àmọ́kọ́ tó gbajúmọ̀ tá a màmá orí kí ni wọ́n máa ń pè ní sọ́wọ́tò sọ́mẹ́tì sọ́wọ́ kan àti àsọ́mẹ́tì gẹ́gẹ́ bí orúkọ kan tó wà nínú rẹ̀ àmọ́kọ́ rẹ̀ tó gbajúmọ̀ dáadáa jùlọ orí kí ni sọ́wọ́tò ìkàlásì kí ni túmọ̀ alẹ́ ká separate ká fọ nǹkan pé rárá ìṣe mímọ́ nípa ọba tó dá wa. àìsí Allah subhanahu wa ta'ala olóṣèlú sọ́tọ̀ gbàyè náà kò ní wà mẹ́rin òmìnirú. mọ́kìrìṣì náà láwùjọ mọ́kìrìṣì ẹni tí ń papọ̀ máa nítorí ni pé mọ́kìrìṣì ẹ papọ̀ mẹ́sìn fọlọ́hún a rí pé yọrọ ìsàpọ̀ mẹ́yìn ó wà ní tọ́ba abẹ́dà tó ròyìn ànábì Yusuf alayhi salam ànábì ànábì Yusuf alayhi salam nígbà tọ́ba aláàlá kúrò níbi àdánwò ìdìbò kí ló wí ó ní fọlọ́mà ra àkàtàlíkà lẹ́nà sírífà àdúsù àwọ̀lùfà ó ní iná òkú bí ìgbà nígbà tí ó kọ̀ láṣù olówó àánú ẹ̀wù wa kàrálìkà lọ́sọ̀rọ̀ àníwàṣà àlà agbẹ́gbòkun ìbàjẹ́ àti aburú ìnáraró yẹn ó nítorí kí láti ṣe bẹ́ẹ̀ fún ìnà òdágájú Yusuf alayisala ní ìbáàdìna òun náà wà fún àwọn ẹrú sìn wa alimukulasi àwọn tá a fọwọ́ mọ́ ó ti yé àyè ṣe fàwáhì tó ń bẹ́ẹ̀ kí ni ìmọ̀ àtàfọ̀mọ́ṣẹ́ fọlọ́ inú táàbù kú ká mú kan sí a rí pé ṣètọ́nù lálẹ́ lánàtọ̀lá àlẹ́ nígbà tí ó lè níwájú ọba abẹ́rẹ́ rẹ̀ ó ní gbogbo ẹ̀dá tó dá lòwó sí lọ́nà ó wá ní àyàfi àyàfi àwọn ẹrú sìn rẹ àwọn ìlú ọmọ ń tú sí pé ìmọ̀ ìbáàdìkẹ́lì kòkòrò sí àwọn ìbáàdìkẹ́lì mọ̀kòlàṣì àlùmọ́kòlàṣì náà ó làwọn ẹni tọ́lọ̀ ń pọ̀ máa alimokuli suna òun làwọn tó ń sàpọ̀ mọ́jọ sí wọn fọlọ́ ó ti kẹ́ à so láti rí ilé súra yìí tó jẹ́ súra kan tó tóbi púpọ̀ àyà mẹ́rin ló wà lọ́ẹ̀ apá kan ní àwọn kùrọ̀ wọn ló ju mẹ́rin lọ tó bẹ́ẹ̀ sí wọ́n máa pè àwọn àyà mi wà táwọn kò tẹ̀lé ọ̀kan àwọn tó ti kiri bí lábúyẹ ní lóde wà tẹ̀lé ọ̀kan wàlà wúlà ẹ̀ tó tàbá kan yóò lọ lórí ìlú tó wọn lọ bá rẹ̀ ẹ̀ ń da bá súra yìí bàbá wò ó ní súra one hundred twelve ó ọgọ́rùn-ún káàdì méjì aláàtàdé tẹ̀sí tó jẹ́ méjì tí kọ̀ọ̀rọ̀ ló ṣe kí tó bàbá tó wà wò ó ní rí pé súra yìí ní tí o lè sí èméjì lórí ẹ̀ kò ní pé kíyà ni àmọ́ àwọn apá kan ní tó ni wọ́n màjíyà bí máa ná láàrin tó anabi wà maka tí o ti ṣe ìdíra wá sí Mẹdínà lọ́ba aláṣà sóra ìkàlẹ̀ wọ́n nítorí kó ń dá lórí àfọ̀mọ́ ẹ̀sìn fọlọ́ àmọ́ àwọn apá kan ní rìwáyà tó wá wípé àwọn kan ní wọ́n lọ bá àwọn kan lọ bá anabi Muhammad ọ̀pọ̀ náà àwọn yẹn ní àwọn èèyàn ìwúdí ni àwọn wọn làwọn èèyàn ìwúdí ni so ibi tá a bẹ̀rẹ̀ ti mọ̀ àti ìtàn tó fi rìnlẹ̀ òní wípé àwọn èèyàn ìwúdí ò sí níbo òsínbàkà ajẹ́pẹ́ tí ẹ̀wù ní yóò bá bá àmẹ́tò sọ̀rọ̀ àbí wọ́n bá challenge àbí wọ́n fi ní béèrè kan ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ màdàníyà ni. bẹ̀tẹ̀ àwọn apáṣẹ mi ló sọ fún wa pé bẹ́ẹ̀rù ọ̀ṣúra tó jẹ́ pé ẹ̀ẹ̀mejì ni ó sọ̀kalẹ̀ tó ti yóò sọ̀kalẹ̀ nígbà míì ní bàkà tí ó bá bá ti sẹ́ àwọn arábàkà mu ìgbà mi ó tún lè ṣe kí ni ó tún lè tún sọ̀kalẹ̀ ní Mẹdínà gẹ́gẹ́ àfáwà ìmọ̀mù ahmed ọmọ àmbàlẹ̀ ọ̀hìn ọlọ́run àbẹ̀tẹ̀ wá sàá ó nínú sábàbí tó jẹ́ kí súra yóò sọ kalẹ̀ ó ní àmì ìmáyà bùn káàb ìmáyà bùn káàb ẹ̀ mẹ́ta àgbàdo ìmáyà muhammed nínú àwọn inú ọ̀sán kalẹ̀ nígbà tí súrà báyìí sọ kalẹ̀ ànábì sọ pé dọ́ọ̀ àyà ti kẹ́bà ti súrà ti kẹ́bà ìrẹ́ wò báyà àyà tó sọ kalẹ̀ lánàá yẹn lọ fi sínú súrà báyìí. òun dẹ̀ nà ànábì fi níjọ́ kan pé ya wò báyà ìkìrà àlàyé al-Qur'an ìrẹ́ wò báyà ká kùránì fún mi wò báyà wà ní kayfa aqra alayka al-Qur'an wà alayka unzil báwo ní annabi baya da sikiri ko ka qur'ani ko annabi wo annabi wa muhammad ale ko ka ke libo anti o ka ko ko ka no suratu an-nisa radi Allahu anhu wa arda ikato lo ko ba da muhammad yono re kuma ba afa wa ka o anna al-mushrikin e mo bari waya yi o la wa mushrikin ele bo qalu lin nabi ni maka àwọn wọ́n sọ fa nabi pé ya muhammad wọ́n ní rẹ̀ muhammad lẹ́nu ti ní ya Rasulullah tẹ́bá gbọ́dọ̀ tẹ́bá ti ní ya Muhammad imma an yakuna arabi ó lè jẹ́ lárúbáwá oko lárúbáwá kí ni oko ti sára Madina tí ó bá wọn gbé ìlú tí ó mọ̀ tẹ́lẹ̀ kò ní rí ya Muhammad àdúgbò jẹ́ ẹlẹ́mọ̀ àdúgbò jẹ́ yẹ̀wò àmọ́ wọn sọ ha bọ́dọ̀ wà lọ́la rẹ̀ kò sẹ́ni tó pa mẹ́tòdó kọ rẹ̀ rí láàrin náà bí ìdìbò jára lè fi látẹ̀sí àdùá àmọ̀súnrẹ́ kádùá ìbáàdì kùn níbà ẹ má pè bẹ́ẹ̀ nígbà tó ráyé tọ́rọ̀bà tó bá gẹ́ ìdíkì ní òun gẹ́ ti pè rẹ̀ nínú ọlá tí pẹ̀fà nàbà Muhammad tó bá rẹ̀ ṣe fún oníkéjì sábà pẹ̀lú pẹ̀lú wa ní ìyá Muhammad gẹ́gẹ́ bó ti ń pe يا زكريا إنا نبشرك يا داود إنا جعلناك خليفة في الأرض يا نوح احبك بسلام وبركة يا موسى إن اصطفيتك على الناس يا عيسى يا عيسى <laughs> ثم بعد ما تقول أما نبي وأبو بكين هذا واستكبر ثم بعد ذلك tó gbogbo àtọ́ bẹ́ẹ̀ ní fásitì àgbà Muhammad bó ló ṣe máa ń pè ya ayo àgbẹ̀lẹ́ yìí tàbí tó gíní ya ayo àbọ̀sọ balẹ̀ náà ìlà ilẹ̀ yìí yóò pè pẹ̀lú táìtù rẹ̀ táìtù wa ti pè abẹ ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run jẹ́ mo bá nàbí wa àtàwọn nàbí tó bá dùn. wọ́n rẹ̀ Muhammad lẹ́nu wọn ó ń sùn láàrin arọ́bà sàfíìsì ọlọ́run rẹ̀ fún wa ọkọ̀ bọ́ sọ pé Allah Allah Allah ta ni ìwé yẹn wo ní í ṣe ó dá bóòlù àti fẹ́ mọ̀ gan òòtà táwọn ń sìn ọ̀tá rí èyí táwọn mọ látara òkúta èyí táwọn mọ látara igbá èyí táwọn mọ látara amọ̀ èyí táwọn fi dàbídò gan mọ <laughs> kéèyàn mú dàbídò kó wá bóde dàbídò ó wà èyí táwọn fi àdìm ìwíìsì tánlọ̀ táwọn mọ ó mọ̀rún ní òun kiri òòtà kan èmi wá ń pa òun òòtà ni wọ́n tẹ̀ mọ́ látara dábìnú olùwàlùkà ebi ń pààyàn nǹkan kan wọ́n lò pa ah! òun kàn mú ìdí rẹ̀ kan ló bá kan ló bá jẹ ah! ẹ̀wù ó tún lọ bí àwọn ẹgbẹ́ nínú kékeré sọ́lọ́ náà ni wọ́n máa ń gbé ní. lẹ́yìn gbogbo táwọn yẹn pè lọ́ba lọ́dọ̀ lọ́dọ̀ wọn lẹ́nu kò sí tí ò ṣẹlẹ̀ sí wọn àmọ́ bá bẹ́ẹ̀ dàtà náà zà kúrò níbi àléébù àbádìsí kan tẹ́lẹ̀ sọ pé bó lè tirẹ̀ ṣe rí ẹ̀rí tí Ibrahim ṣe pẹ̀lú àwọn ọ̀sà ni. sọjọ́ tí ó ká àwọn ọ̀sà fàjà a ìgbà àgbà ńlá kẹ̀lú ìrara jà aláwọ̀ ìgbà àgbà ó ká àwọn ọ̀sà yẹn ó ká wọn gé wọn kélékélé ńlá kẹ̀lú ìrara àyàfi tó dàgbà mú wọn ó ní làálàá wọn eléyìí ẹ̀rí sí wọn ó ní mo mọ̀ mọ̀ sí wọn lẹ́lẹ́ ní

Èrè Bíráìmù sí wọ̀wọ̀ sí bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́run wa. Kí ló wí? Ó ní kọ́ọ̀lù àbáni fún aláwọ̀ tẹ̀lé ìwọ̀n ààbà. Àgbà wọn tó kún tó rọjú kàǹtà olóṣù. Wọ́n àdú ẹbí ẹbí ẹbí. Nǹkanú yẹn sì kú tó bá jẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ ẹbí. Òyà kí ló ṣe fún wọn? Ìyẹn ni pé ẹ̀ ń sin òkúta tí ò lè jẹ́ tí ò lẹ́wọ̀. Náà ní twenty century bá wà náà ní sàwọn ẹ̀ náà bìí. Bàbá Ismaili àti àti ẹgbẹ́ adínyàrẹ̀ àtẹlẹ́bí kí Allah àkójọ kọ́ bàbá mú wa dúró ó jọ kó lé mú dáadáa rẹ̀ fún wa. Èyí àwọn àwọn kìkìrì tàná tàná ń rò sábì ànájú ni pé ṣàlàyé ọlọ́run rẹ̀ fún wa. Tẹ́tímẹ́ǹtì náà fi mọ́ ni àti kí náà fi mọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí wọ́n bọ́ sábẹ́jú mọ́ ni. So kí lànà ti sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ fọlọ́ fún wọn. Wàá ń sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ Allahu yẹn ìtumọ̀ rẹ̀ ní alìmàlú ẹni táà máa sí. Alìmàlú Hakim pẹ̀lú òdodo. Alìmàlú ẹni táà ń sáàdì. Ẹni táà máa pè òun ni. Ṣé mo bẹ̀rẹ̀ sẹ́, a máa ń pè lóòótọ́, à ń pàwọn eléyìí náà tún sọ àwọn ìròyìn rẹ̀ fún bá wọ́n ní Muhammad. Ìkí àtọ̀lọ́lọ́ fún ma bá ẹni jọ ọ̀gbà akáṣẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní àwọn rí pé àwọn yẹ̀wúdí àwọn máa fi òzẹ́ ìrùgbé nù là àwọn nàṣọ́ra pé ìsá dékèdè o oya àwọn màjú àwọn ń sin mọ́ àwọn ń sin mọ́ àwọn ẹlẹ́bọ̀ àwòsàn àwọn ń sin àwọn òpá sí wọn já owó pọ̀ wo ni wọ́n ń sin èwo ni wọ́n ń sin jáàmà ìyẹn ló bá kí ni òwò mọ́ ọ náà. Ìtumọ̀ ara ìtumọ̀ tó pọ̀ ló mẹ́fún. Lẹ́bùn kàfẹ́ ká ka àwọn ọlá tó bẹ pẹ̀lú súwà rẹ̀. Káfí ní gbígbọ́ ìka tó akálẹ̀ kàtúmọ̀ rẹ̀. Àbẹ̀ aláàbò ní ṣàṣẹ rọ̀ fún wa. Rọ́wà al-Bukhari yìí, àná àmọ̀ràn tàbí àbí ràmẹ́. Wà kánà sí Hejìlá Aisha wọ́n ní amúrátà ọmọ àbọ̀ràmẹ́ ó wà nínú yàrá ìyàwó Aisha rọ́bì ọlọ́wọ́ àyà zọ́ọ̀dì nàbí. àná Aisha ọdí ọlọ́wọ́ àyà ó ní yàrá Aisha kò sí àdìnà nàbí yà ó là nàbí sọ́lọ́lọ́wọ́ àlewọ́lá bá àfàrọ́ jùlá ànábì gbé arákùnrin kan dìde ìyẹn ní kí wọ́n ránṣẹ́. àlà fẹ̀ríyà pé ìrẹ́ mo fẹ́ kó líbi àwọn ọmọ ogun yìí fẹ̀ríyà wọ́n mọ̀ pé làwọn fáìlì tàbí ká sọ pé ogun tàbí òsìkí ni tí ò lọ lọ́mọ tí wọ́n máa pè ní sẹ̀ríjà ogun tó bá lọ wọ́n kò ní kí ni gazua àwọn gazu ogun tá lọ́mọ kí ni tó lọ gazu bẹ̀rẹ̀ ó kò àmọ́ sẹ̀ríjà ológun tí ò lọ tó ráwọn kí ni tó ráwọn sọ̀ hádà arákùnrin ni wọ́n fi jẹ́ ọ̀gá òun ni akọgun òun ni balógun fún ìkọ̀ lé aṣọ àbíyí wàkàrà yẹ la sọ̀hábì yìí arákùnrin tó bá ti kírun máa bá ṣe wà lójú ogun fẹ́ torí nǹkan àti wà lójú ogun sígiri wọ́n kírun àwọn táwa ń lé kíní ṣe wá. so òun ló lè di wọn ẹni bá ti jẹ akọgun níjọ náà òun náà lè jẹ ìmọ̀ ọmọ tó lóun rà mí o òun náà mọ̀ kírun fún wa. ó wọ́n kírun fún wa tó bá ti wá kírun fún wa fàyà sínú yóò parí kìrá tó bá ka gbogbo súrà tó lè kà lẹ́yìn fásíà kúlíwà aláwọ̀ falamma raja'u nígbà tí wọ́n padà sí Medina zakaru dhalika lin-nabi wọ́n sọ̀rọ̀ ipa nẹ́dùn Muhammad ìpè ó ṣe ọlọ́run ẹni tó ti jẹ àmírù fún wa gbogbo ìgbà tó bá ti kírun fún wa kọ́ọ̀ tó bá ànábì ni ẹ lọ bí ẹ bá wo sallallahu alaihi wasallam ó ní ẹ lọ bí sàlúù ẹbí ní ayé sẹ́yìn yẹ sọ̀rọ̀ báyìí kí ló fà á títí ka kúlọ̀ àwọn àwọn lẹ́yìn gbogbo àbúrò kà wọ́n sóra àbúkà ayé àti lẹ́yìn sọ́tẹ̀ fàtà fàtà àlùkù wọn bí arákùnrin yẹn fà kọ́ọ̀là ẹgbẹ́ ọdún sọ ó lè lè àná àṣùpàtà rahman ó ní tó jẹ́ kí n máa kà bẹ́ẹ̀ pé ìròyìn ọba àjọkẹ́ ayé níbẹ̀ mú the class tẹ̀lé ìròyìn ajẹ́pẹ́tẹ́ yóò bá mọ kankan tó lè fi ìròyìn ọlọ́run kó tó tó kankan kí ni rọ́tẹ̀lẹ̀ kíláàsì ó wà náà sórí àtàgbà ọ̀gbọ́n náà túmọ̀ rẹ̀ ó wà náà gbogbo bọ́lá ti dá wa lójú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n á sì lé wa tá a máa ń ka àwàhásọ̀tà àwọn súnánù mọ̀ akẹ́dà àwọn súnánù tá a gbọdọ̀ sí lẹ́lẹ̀ bí kí ni làkàtọ́ ìlú ìbàjẹ́ sọlá tẹlẹ wítírì àwọn súnánù tọ̀wá ti àlùmọ́ akẹ́dà kódà sunanu sọ̀láti tawaf nàfílà àtàwọn èèyàn lẹ́yìn tawaf indal maqam Ibrahim nínú súrà àtàwọn àti kí wọn orí kí ni olúwọlọ àti kúlíà ayọ̀ kàdúrú àtàlẹ́ ìbàdà sọ̀rọ̀ fàdúrú ìfúrẹ́fẹ́ kúlíà kàdúrú olúwọlọ tó túbọ̀ sí pé nta àgbọ̀dọ̀ mú àdé ìbọ̀rọ̀ mọ́kà tó torí wà lórí lórí nta nǹkan àgbọ̀dọ̀ mọ́ ojú nta ọlọ́dọ̀ ìṣeun àwọn afáàdì tún sínú kéfẹ́ ti fún wa wọ́n ti transfẹ́tẹ̀ lóyìnbó wọ́n rẹ̀ lákàtà lórí nígbà tá yẹn sọ bẹ́ẹ̀ ti sọ fún mi ó ní ìròyìn ọba dẹ́dà ní gbẹ nínú ẹ̀ ipò akọ̀rọ̀ torí ẹ̀ mo máa nífẹ̀ẹ́ ó máa ń kúlù aláwọ̀ ìkíláàsì lásán mú yàn láti máa dégé láti máa kà ẹgbọ́n tánàbí sọ fún sallallahu alaihi wasallam. faqala nàbí ànábì ní àbírúhù kò sí lọ́dọ̀ wa ànábì ní ẹlọ sọ fún àbírúhù ẹlọ fi náà wò ànàlọ́ ayọ̀ ṣe kù fọlọ́run ṣe kíni ọlọ́run ní ìfẹ́ ọlọ́run ṣe kíni kò ní bẹ́ẹ̀ torí kó máa ń ká kò ní wà wọ́n òyà kílẹ̀ bẹ́ẹ̀ sọ̀tọ̀ lẹ́ni tí ò ní àdúrà ní ìtìmọ̀ ẹ̀ ti kọjá kó sábà kàlùkùrán nìfà èèyàn kan súrà kan wà ní mo nífẹ̀ẹ́ kí ni ajẹ́pẹ́tẹ́ ọba nífẹ̀ẹ́ kùrán kí lọ́wọ́ ṣe ọba aláwọ̀ nífẹ̀ẹ́ gbogbo alámọ̀nà sábà wo orí fóònù wa àwa tá a ti níyàwó ẹ mọ nọ́mbà ẹni tó pọ̀ lórí fóònù yẹn ni ṣe máa dáì nọ́mbà dáì nọ́mbà dáì nọ́mbà wa ìyàwó ẹni tá nífẹ̀ẹ́ sí wọ́n ní sábà fẹ́ lè lè ní o nọ́mbà wọ́n ní àwọn yus nọ́mbà yín tẹ̀ mọ́ sábà gbé ẹgbẹ́ márùn márùn yẹn tìyàwó gbọ́dọ̀ mọ́ sí mọ́ ẹ̀ àtàwọn ọmọ tẹ́ àbálọ́mọ tó ti dàgbà àtàwọn òbí wa rọ àwọn tágbọ́dọ̀ sí kíni tágbọ́dọ̀ nífẹ̀ẹ́ mi wà àgbà àbá òkò wà àyìnà òkò lẹ́tẹ̀tẹ̀wò na ayé akàràbùlà kò nẹ́fà àti bàbá àtàwọn ọmọ wa àlè sọ talẹ́ níbẹ̀ pàtó súnmọ́ ẹ̀dùn láǹfààní so tó túmọ̀ sí pé súrà yẹn jẹ́ súrà tí ọba Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí ajẹ́pẹ́ ọlọ́run ti dóye pé òun nífẹ̀ẹ́ ni tó bá nífẹ̀ẹ́ rò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ayatul kursi ayatul kursi bọ́lá ọba Allah ti jẹ́ ròyìn rẹ̀ ọba adẹ́dà nífẹ̀ẹ́ sí gan tó bá sì nífẹ̀ẹ́ sí làmá fi tẹ̀ tó bá nífẹ̀ẹ́ sí làmá fi kà ajẹ́pẹ́ ẹni bá kẹ́kọ̀ọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ òun kí ni ó máa kà yóò máa ka àwọn súrà tí ròyìn ọba adẹ́dà wà ń bẹ̀ àwọn súrà tó dá lórí kí ni àtàwọn àmọ́ bẹ̀ tó ń ta ẹ̀. ìmáàmù Bukhari fi kìtàbù sọ̀la àmì anẹ́sì ọ̀nù lọ́wọ́ àyè ó ní àdéhùn mi látọ̀dọ̀ àfọwọ́ anẹ́sì ọ̀nù mẹ́lìkì ẹ̀rí gbogbo àti gbogbo àdéhùn wa àwọn ará Nàìjíríà ni anẹ́sì náà nínú asọ̀hábì náà àwùsọ̀rọ̀ ará Nàìjíríà ni paul àwọn sọfẹ káàdà wọn ti lọ nílẹ̀ àmsọr ó ní arákùnrin kan ní àwọn àmsọr ará Medina kí ló máa ń ṣe yahumu fi masjidi Quba eléyìí tẹ specify rẹ eléyìí nínú Medina ló wà ó ló máa ń ṣáájú àwọn èèyàn ní mọ́sálásí Quba awwal masjida usisa ala taqwa òun masjid kí ni masjid Quba masasa nabi kọ́kọ́ kọ́ sí Medina sáwọn kọ́kọ́ sórí ilẹ̀ níbo Quba lọ wa masjid Quba awwal masjid usisa ala taqwa. fakana kullama sata sura gbogbo àtọ́bá ti bẹ̀rẹ̀ sura yẹ́kara òbí a tó ń kà á làwọn fi sọ̀lá àti mímọ́ yẹ́kara òbí a ìtàtà àti kúlù ọlọ́ọ̀ ó lè tó bá tẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò bọ̀ bọ́ máa kúlù ọlọ́ọ̀. حتى يفرغ عنها ثم يقرأ سورة أخرى معها وكان يسمع ذلك في كل ركعة ببركة فكلمه أصحابه عن وقالوا إنك تفتتح بهذه السورة súnmọ́ la tára àná àtìlúwò ká àtà tẹ́kọ̀rọ̀ àbìlú òkọ̀ àwa rí pé kì í tẹ́ ẹ lọ́rùn àdúgbò kákiri kó ta súrà náà fa ìmà àǹtẹ̀kọ̀rọ̀ òbí ha ìmà kọ́ka kúrò àlọ́ nìkan wà ìmà àǹtàdá àhá wà tẹ́kọ̀rọ̀ àdúgbò fílẹ̀ ẹlẹ́ fọ́sẹ̀ kí ni kọ́ka ni. fàkọ́lá máa àgàdé tààrí kì ha ó ní ẹ wá o gbogbo tẹ́ẹ̀bà ti lẹ́ ṣe o èmi ò ní ṣe kí ni mi ò ní ti torí gbogbo tẹ́ǹsì lásìkò yẹn kùránì jẹ́ kí ni ó ń sọ̀kalẹ̀ torí kí ni kùránì ó sọ̀kalẹ̀ òfin ó sọ̀kalẹ̀ láti sọ́mà láti àsáàmù tẹ́ǹsì pé bó ṣe yẹ kẹ́mẹ́ ṣe ni àdúgbò kọ̀ọ̀rẹ́ ìtura pé ẹ̀mọ́ ṣe wà wá. àmọ́ gbàtà anábì lọ báńkọ́ ìdí ẹni tó fẹ́ ṣẹ́kí ní ìtura wọ́n gbà pé anábì ń bẹ láàrin àwọn tí ó kọ̀ọ̀rẹ́ ìta wọn wáyé inni ahababtu an awunda ku bi dalika fa aliku allahu akbar ẹnu tó sàhábà ọlọ́run kan sàbà yọ orísun alápapọ̀ ó ní tẹ́ ẹ bá fẹ́ kí n máa kí òun fún yín pẹ̀lú bí ìdí ìdí mo ṣe bẹ́ẹ̀ allahu akbar tó bá jẹ́ pé ẹ bá gbà pé mo kì máa kí òun bí ìdí máa kí òun tó bá tẹ́yìn lọ́rùn wà á wàá ń kẹ̀rí tó ta àtìkù tẹ bá bọ̀ tí o bá fẹ́ yín lọ́rùn sàrà tùtù máa fi yín lẹ́lẹ́ pẹ̀lú ìrún yín dandan kọ́ ni kéńké òun yín ẹ jẹ́ kẹ́lẹ́ mi máa ṣe òun máa ṣe òun lẹ́yìn rẹ̀ kò sọ pé o ti máa fila sílẹ̀ lẹ́wọ̀ kò sọ pé o ti kiri èèyàn kan o sì ní sáájú àwọn sàhábà kírun àyàfi kó jẹ́ pé ayẹkùn náà mi àkàrà yìí kó lè kùrán àfi kó jẹ́ inú ẹni tó mọ kùrán nìkan jù àjẹkùn náà ló mọ kùrán nìkan ó

ó yàtọ̀ sí àwọn ọmọ tàǹtírì ọmọ bàbá tí a bàbá ṣe afẹ́ ṣe ṣe rẹ̀ afẹ́ ṣàjà rẹ̀ láti fi káṣọ náà láti gbé bẹ́ẹ̀ ló ń kí ọ̀rọ̀ torí tẹ́ẹ̀ bá tírì àwọn èèyàn báwo ni Abdullahi máa bá àti máa ń kírun fáwọn àgbààgbà sọ̀hábà máa tó bó ti dọ́mọdé torí pé ó máa kóra nìkan ọjọ́ orí kọ́ lọ́dún náà máa ń bọ̀ bẹ̀tà bá kó kalẹ̀ tó bá jẹ́ pé wọ́n mọ̀ ọ́n kà dọ́gbadọ́gba àwa òkú ta la fẹ́ mú nínú wọn wọ́n mọ̀ kùránì kà dọ́gba wọ́n mọ̀ àdìsí kà dọ́gba ìmùlù sí kí wọ́n dọ́gba tó ti àwọn àlọ́ pé bẹ̀rẹ̀ àjọ àlọ́ ta tó dàgbà jùlọ àwọn lọ eléyìí ju ọdún kan ju eléyìí lọ́wọ́ bá wà wá fún ọjọ́ kan ju ẹ